وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له محمدا عبده ورسوله sai a lokacin da shi da ta jira Imam Bukhari rahimahullahu ta'ala al-adab al-mufrad طلب عليه Imam Bukhari قومي بعض في والبيت أما الولد قرة العين تدور لو ما جاء وقالت لي ألقوا على أبي وألقوا في بيت عمر ẹni tí o ti yìí yóò wù láti di ọ̀rọ̀ ọ̀sán fún un. ìdíje ojú lọ́wọ́ jẹ́ òṣèré kan tó wáyé ayé tí ọmọ òní ń wù bí ọmọ òwù bí ọlọ́wọ́ wa wà láti bẹ̀rẹ̀ kó sọ̀rọ̀ àwọn ọmọ ọmọ ìlà. حديث بني الإمام البخاري رحمه الله تعالى حدثنا باسم محمد أخبرنا عبد الله قال أخبرنا صفوان بن عمرو قال حدثني عبد الرحمن بن جبير بن قيم بن مالك الحضرمي يرسل يا أبيه بمعنى أبيه هو عباس ومن جعل عقيده بن مالك الحضرمي يوم تنزل أبيه يوم جاء مالك الحضرمي قال جلسنا إلى الصلاة من الأسود نوما حديث بعدين عليه حديث مقاطع tí ẹ̀kọ́ ló sì fọnú ẹ̀. Abáwa ìbáraẹni nípa yìí, olóòtú aláàbọ̀ bàbá rẹ̀ wípé àwọn tó kò di ẹ̀nàkọ́dá lórí aṣọ àìbọ̀dọ̀. a tia eeaụafụaụ ụtaaaaenijiria nítorí ẹ̀rọ ti sábà àti àdàsọ̀rọ̀ àdàsọ̀rọ̀ lórí àbúrò ọlọ́kọ̀ ẹnìyẹn lórí kọ́tà bá ń lẹ̀ ọlọ́mú pẹ̀lú àjọkọ̀dá lórí àjọwà wàyé ńlá àdàsọ̀rọ̀ lọ bàbá rẹ̀ àmúlò sára wà lórí bàbá rẹ̀. lórí ọ̀gá àwọn olóko sí lọ́dọ̀ rẹ̀ tọ́gbọ́n náà ní ìyẹn ọ̀dọ̀ ọkùnrin náà wà kọjá àlọ́ ọwọ́ sama ẹni kò sí àjọpọ̀dá lórí lásọ̀ lọ́pọ̀ yẹn wá kúrúwà lè ha bẹ́ẹ̀ àìsẹ́yìn àlàbẹ́ẹ̀ ọkà ká lọ́sùn lọ́wọ́ àìsọ́nà lọ́wọ́ rẹ̀. kúrú ní máa kú mẹ́ ẹ̀ ẹ́ ní pé ìbẹ́rù tó kọ̀ bẹ́ẹ̀ nínú tó gbà lọ́dọ̀ bàbá rẹ̀ àwọn onímọ̀ sọ wípé wọ́n wà kékeré nínú tó sọ yẹn wípé àwọn tààrí àwọn kan fẹ́ àwọn tààrí pọ̀. mo wá láyé pé wọ́n fẹ́ àwọn sábà ní bàbá lọ́wọ́ tó àwọn lórí àwọn yàrá wọn òyìnbó nípa lórí òyìnbó àwọn ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ti ṣe káwọn ọmọdé ìlànà báyìí ló yẹ ká tọ̀ ló yẹ ká tọ̀ lànà àwọn tó náà sáré àdúrà pàmò sọ̀rọ̀ lọ àríwá ẹ̀ sọ̀rọ̀ lọ́ta yẹ káwọn yẹn tó bẹ sáré ọ̀tá àwọn. lẹ́yìn káwọn ló sáré lẹ́yìn fún àdúgbò wọn ní ọba wà ní ọ̀sà wọn máa ti láàbù lọ́wọ́ mẹ́lẹ̀ sọ̀rọ̀ wọn jà sọ̀rọ̀ wọn jà sí. eré ìjọba ó bẹ̀rẹ̀ pé wọ́n wà ní ìgbéyàwó ìwà àwọn jẹ́lá ọ̀rẹ́ gbogbo yìí náà wà ní ìdíyà wọ́n lọ kọ́ mẹ́ta àti kọ́ sọ́wà àti ọ̀nà kọ́ sọ́wà dáadáa. ó ní ẹni tó wà kọjá lọ rẹ̀ yóò bá ní kó wà kẹ́lí kó bá àwọn àbá àwọn kò sí ìrònú àtọ́ríyé àti dáadáa. ṣùgbọ́n ṣàkíyèsí kan wà láàrin ọ̀tá màtọ́ lọ́wọ́ àríwá ìṣẹ̀lá lórí ìgbẹ́kú bá ní ìgbìkan nígbà tẹ̀lé ó ní ibi kan nígbà tó ń lọ. ló ṣe ní pé ṣé ìwà fẹ́ rìn lábẹ́ rẹ̀ ní ẹni ojú ọgọ́rùn-ún ọdún kan ní ìwà rẹ̀. aṣọ àwọn ọba ìjẹ́ náà rárá ẹ̀ wọ́n ti mọ̀ aṣọ tí wọ́n mọ̀ wọ̀ kọ́nà kó ṣe tọ̀ fún ọlọ́ba ìjẹ́ náà. ń ra ẹ̀rì pé nínú orí ilé tó tóbi yóò lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà ìjẹ́ àjẹ́ náà wọ̀ ẹ̀wọ̀n tó wá ní ibi ojú méjèèjì ọ̀rọ̀ tọ́ka ojú àjọ̀dá lọ́wọ́ kàtà lójú tiẹ̀ méjèèjì. Bẹ́ẹ̀ ló pé rọ́nà ká ọ̀tún làmọ́ ìsọ̀rọ̀ bá ojú tó yà ní sọ̀rọ̀ bá rẹ̀ ojú ẹsẹ̀ máa kọ́ ọ́ ẹ̀jú bá bàtà pọ̀ ojú dáadáa ojú ẹ̀jú àti ẹ̀yẹ lójú ọ̀dọ́ àti ọlọ́mùra. Lọ́wọ́ nígbà àná àyíná máa rọ̀ àyè. Irú nǹkan tí wọ́n rí nù bí wọ́n ti láǹfààní àti ilé àdúgbò àrùn sọ̀rọ̀. Ó wà wọn náà báwa ní ìdí ẹ̀rọ àdáni sọ̀rọ̀ wà láàrin wọn ní sọ̀rọ̀. Láàrin tó ẹni yẹn ọ̀rọ̀ kó sọ̀rọ̀ yẹn. Lọ́nà kó wọn ẹgbẹ̀rún mọ́fà àlùwà. ìyẹn náà lè lẹ́kọ̀ọ́ wípé àwọn tó ti lọ bí wọ́n ti ní ìfẹ́ tẹ̀lé lára nípa Muhammad sọ̀rọ̀ àyọ̀ ìsọ̀rọ̀ fún ẹni tí bẹ̀rẹ̀ tó. báwo ló ti máa ń bá bàrà àwọn tó yà ní ìsọ̀rọ̀ àyọ̀ ìsọ̀rọ̀ àtúnyẹ. ìdọ́gba lẹ́nu ẹ̀ sọ̀rọ̀ ṣẹ̀. ẹ̀rẹ́ olùwàsàn nígbà máa ṣàyíkà báwo ló ti ní ojú ọ̀nà ṣàyíkà lọ́dún fún àwọn àrùn ìpadà pẹ̀lú nígbà. Sẹ́kùn ìsọ̀rọ̀ ẹni tó báyìí inú kan fi àṣọ̀tún àmì àsọ̀rọ̀. Ọ̀rọ̀ yẹn mú mi nú. Ṣé o bí àwọn táwọn ọ̀gá yẹn ní? Lọ́wọ́ ẹ pé abáyẹlẹ ẹlòmíì fẹ́ àwọn àpáyẹ tí ò yí ó ti lẹ̀ wọ́n mára rẹ̀ nígbà tó sí lórí. tó ṣe báyìí bàbá bàbá rẹ̀ ẹ ọgbọnọ àti àwọn abẹ́sùn gbogbo ẹgbẹ́ ni ẹ. Bàtà wa ló ta àwọn oṣù bí lọ́jọ́ tí ayé ọ̀pọ̀lọpọ̀ wọn ti ta àwọn fẹ́ ta ayé àwọn ìyàwó gbogbo tí ó lọ gbọ́dọ̀ gbọ́dọ̀ ti ta yìí. Yóò lọ sí ọ̀la ẹ̀ wá yọ sọ́la fún lọ́wọ́. Tí ó lọ wọ̀ láti tẹ́lẹ̀ ìdòdò ọ̀rọ̀ sọ́la ọ̀rọ̀ àlẹ́ wá yọ sọ́la fún òun ní ìdòdò láti. Ó ti fún ìtẹ̀kùn bá mi nínú báyìí ọba kò bá tù nínú báyìí ọba wọn lọ́jà lọ́wọ́ àìsàn nínú báyìí bọ̀bọ̀ ẹ̀rọ lọ́wọ́ rẹ̀ nínú báyìí bọ̀bọ̀ ẹ̀rọ lọ́yàwó lójú ẹbí rẹ̀ kọ́tẹ́ ní wọ́n lẹ́kọ̀ọ́ sí nínú báyìí pẹ̀lú àdúgbò dáadáa tó ẹ̀fẹ̀ bẹ́ẹ̀ ló ní àbábẹ́ lọ́kàn ó ní àgbà àlòkì lẹ́nu wọn ní òkú. yóò wà jẹ́ pé ọ̀dà alẹ́jìlẹ̀ ọ̀dà ọ̀lẹ́jìlẹ̀ ìlẹ́jìlẹ̀ yóò wà ní yóò wà ní ipa ẹgbẹ́ yóò torí wípé àwọn èèyàn náà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn da ẹ̀gbọ́n ẹ̀gbọ́n bẹ́ẹ̀ bá máa àwọn èèyàn gbà ní ìgbàlódé fún òní láìpẹ́ ìyẹn náà lọ́pàá tó tó fún àwọn ẹlẹ́gbọ́n. yóò wọ ní akáyà àwọn ènìyàn yóò wọ ní báyìí wọ́n tó ń bá wọn bẹ̀ wọ́n náà wọ́n bẹ̀rẹ̀ àwọn ènìyàn náà jẹ́ wọ́n lọ mọ ọ̀la ìlú rẹ̀ kó sàánù lọ. Nílò ìgbàgbé la lọ ní ìgbà kan lọ. Ìgbàgbé ọjọ́ ilé láàbà ní àlọ́ ọ̀chá náà sọ̀rọ̀ lọ́wọ́ ayé ọ̀sán náà nínú àwọn ìyàwó rẹ̀ tàbí ọmọ rẹ̀ ń ṣe púpọ̀ ẹnu ajá lọ rẹ̀ lọ́wọ́ gbé olóyè yóò wá bá àtàkùn ti bá lè rí àwọn ilẹ̀ Yorùbá tí wọ́n á jọ rẹ̀ ní jẹ́lá lọ́wọ́ bá jẹ́lá yìí àlejò mi àlejò lọ́wọ́ bá jọ rẹ̀ ní wọn náà ló wọ́n fún jẹ́ máa jẹ ọmọ ìlú ìwé ìwé fún ọmọ rẹ̀ àti ìdáná rẹ̀ púpọ̀ lọ́wọ́ bá tún ọbẹ̀ ọbẹ̀ ìdúró ní ẹ̀wọ̀n lọ́wọ́ bá ọ̀gbọ́n ti fi lọ́jà nílẹ̀ wọ́n fi pàdà wọ́n wà fún pàdà lẹ́gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ wọ́n wà sí ìlọ ìwà tó yẹ kí lọ àgbà lọ lọ lọ́wọ́ tó ra ìlà ìlà ìlà ẹwà tó tó dẹ̀bi ọ̀pọ̀lọpọ̀ nínú wa ẹ̀mí wọn ti ní wọ́n ti kà fún yín tó ti yà wọ́n wà lẹ̀ ọlọ́wọ́ ti ra àgbà wọ́n. Inú bí àdìgbò náà ó ní ìbàdàn àdìgbò àdàmù. Àwọn àwọn àyè olúwa ní àwọn ẹ̀rẹ́ pé wọ́n rí èèyàn fún àbẹ̀bí sáré lójú àlọ́sọ̀rọ̀ àìwá ìsọ̀rọ̀ nígbà tó gbé láyé. ìjọ bí ẹ ní inú rẹ̀ wọ́n máa dùn wọ́n máa ní àbẹ́ ìyàwó ayé wọ́n á gbé kí àlóde. ó ní òun ibi máa ń kọ́ láyé là ọ̀sán ẹni yóò sọ kẹ̀kẹ́ ọ̀rọ̀ tó ní àlọ́sọ̀ ní bàbá sọ wà láàrin ìgbàkọ̀ lẹ́yìn ìgbà náà àti وعقيل ما يحمل الرجل على أن يتمنى محضار وجرع الله عنه سرجل وعقيل ما يحمل الرجل وقيل رجلا رجلا رجلا رجلا ما يحمل الرجل على الرجل رجل يقول نعم إنه الله الإنسان رجل عبد ورجل أو يكون أولا للرجل ما يحمل الرجل على أن يتمنى محتار وجرى الله عنه كل من سيرقي مشركين فنعم الله تعالى عليك ظلم غير مدان lọ́wọ́ àwọn ìjọba ojú gan ní ìfẹ́ níbi àyẹ̀dàgbà ní ọmọ wa ọ̀hún tí ó wà ní wọn ta pé kò náà gan ni ẹ̀. ìjọba ọ̀dọ́ ọmọ tó ra rẹ̀ àti òde orí òde ọmọ abẹ́ oníbẹ̀rẹ̀ ọ̀dọ́ fẹ́ràn àwọn ọmọ ilé tí wọ́n ṣe iná ìdájọ́ ọ̀dọ́ bẹ̀rẹ̀. onílára bèbè lọ́wọ́ ṣẹ̀dí ìdáhùn ẹ̀fọ́ yàgò. ìbánisẹ́ ìfẹ́ láyé ń báwo ló ṣe rí wọn kò wá ọ̀pọ̀lọpọ̀ rà àtẹ̀síṣàdù ọ̀rọ̀ sí làwọn ìṣọ́nà lọ́wọ́ àlejò àjọṣọ́nà àkùránú sẹ́kọ̀ọ́ àwọn lọ́wọ́ àlámà àti. àwọn ìyàtọ̀ ń bẹ ohun tó yà ní ilẹ̀ sẹ́nu lọ́wọ́ wọ́n rà lọ́nà jàǹdà lọ sọ́sì lórí ẹjọ́ àlẹ́bí ọba àlẹ́bí ọdún yìí tẹ̀sí ó rí ìkọ̀tà fún ọ̀tà fún ẹ̀lú pẹ̀. ìbẹ̀rù mi ò fi ìta ẹlòmíì tó ń lòkò tí wọ́n pè lọ́dọọdọ òkúta. tí wọ́n bá ti lọ́yà àlọ́ àlọ́ ọ̀rọ̀ tó ń bà nínú ẹ̀sìn rẹ̀ ẹjọ́ ọ̀tà mi nínú àwọn mẹ́wàá yìí kò bàbá ẹjọ́ ọ̀tà nínú àwọn ẹgbẹ́ ìgbàlódé tí yóò lábẹ́ nínú ẹgbẹ́ náà ló lẹ tí yóò lábẹ́ nínú àwọn ẹgbẹ́ tó lọ́mọ rẹ̀ ilé ìtara ẹ̀ tí yóò lábẹ́ àti àwọn òwe wà ní ìtara ọlọ́dún tó ń gbọ́ tọ́lá rí ìtara tó wáyé pè wọ́. ẹ̀rọ ìwọ́n máa ń gbà tó lága wọ́n wà ní àná àwọn kánú sọ̀rọ̀ bá a lọ sọ̀rọ̀ kó wọ́n lọ́dún. gbogbo wa ẹ̀ lọ́wọ́ ọmọ ayé máa ń bẹ ní ilé láwọn àgbàtà lórí sọ́ra ayé ayọ̀ sọ́ra àgbẹ̀lá ní lọ́sùn wọn ní ẹ̀rọ tó ń tọ̀ wọ́n. gbogbo rẹ̀ bá wá bẹ́ẹ̀ lọ gbogbo rẹ̀ bá tẹ́ bèbè bẹ́ẹ̀ ló ti fà á. kí ló ṣe lórí ẹgbẹ́ yàrá yàrá tí wọ́n rà ní sọ́ra ayé ayọ̀ sọ́ra fún mi láwọn ìlú ọ̀dà wẹ́lá kò sọ́ọ̀tì kò lójó ń tọ́ wọ́n ní sáà yẹn ń mọ̀jọ́ lẹ́gbẹ́ pọ̀jù ìyàwó. Bàṣẹ́ ló ń dàgbà kúrọ́ kúrọ́ àtàn àlejò aláwọ̀ ẹ̀jọ̀ àgbà. Bàbá ló sọ̀rọ̀ rẹ̀ ló ń dàgbà lẹ́yìn náà máa ń gbà ní ìkòkò bàṣà. Gbogbo ọdún àwọn ọkọ̀ ni o. Ó tún ní àtàkùn ìwé ọ̀wọ́ àwọn àlọ́ òwe láwọn tí mo máa ń lọ lọ wà lọ ń dà lọ wọn kà máa wà lọ. wọ́n wá lọ á wọ́n máa tó máa lọ́wọ́ wọn kó gbọ́ wọn jà wọ́n yàrá ti sọ lánàá wọ́n dà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó kéjì. wọ́n dà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tó kéjì ẹ̀ ní wọ́n dà ló bá tẹ̀ yóò dé yóò dé yóò wà yóò dé ní ìlú pé yóò dé yóò bá tẹ̀ láti láyà àwọn àlọ́. ẹ̀rọ bá a bá sọ ó ní àwọn ẹ̀la àṣìmáàdú náà lọ àánú yóò dé ìmọ̀ nípa tọ́lọ̀ yóò máa ṣe é. إن أخرجكم لا تعرفون إلا ربكم الله. ọlọ́run ló ń ká lè sáré ẹ̀rọ àwọn ọmọdé lọ́wọ́ lórí ilé ẹjọ́ náà máa ń tẹ́lẹ̀ ìjọba ọmọ ọ̀gá tó sọ fún ọ̀yẹ́kọ́ ló ń parí lórí ibi bá àmì bá ló wá bẹ́ẹ̀ ní ẹsẹ̀ lẹ́yìn ayẹ̀kọ́ tó wà ní ìlú lórí ibi pé ẹ̀rí bá wọn ní ìjẹ ẹ bá sọ ẹ̀rọ tó jẹ́ ìtọ́ ó ká ẹni náà lò lẹ́gbẹ̀ẹ́ náà lẹ́yìn ẹ̀kọ́ ó ní à ẹni náà sọ́nà tá a ti di láàrin ìlú ọ̀gá náà ní àná àwọn àjọbí ìyẹn làwọn mìíràn orí ní àwọn alábàṣàrò ìṣòkòtò ha ìlànà bọ́ọ̀lù àmàlẹ́sìn ìgbìyànjú ní ìrìnà. bọ́ọ̀lù ní wọ́n ta àwọn àtàkùn bẹ́ẹ̀ ni wọ́n ta àwọn ìlú wọn kàdé. bọ́ọ̀lù àtàkùn tó bá rí bẹ́ẹ̀ láti ọ̀gá àmàṣọ́ ọ̀gá ọ̀gá àlọ́ ọ̀gá tó bá rí oṣù jẹ́ pẹ̀lú ìgbà tó ń ṣẹlẹ̀.

wọ́n yà á fi kù sọ́dọ̀ àyọ̀ ọ̀sẹ̀ wọ́n ká lọ́ fà wọ́n ti ní káwọn náà wọ́n náà ní ju àbẹ́ tí ò bá lórí rẹ̀ ní àbẹ́ tí ò bá lórí náà àbẹ́ tí ò bá lórí kù ní ọlọ́wọ́ àkàtà tó. ó ní ọ̀sán tó gbọ́dọ̀ ìrọ̀lẹ́ àbí ìrìnàjò gbogbo sọ́lọ̀ bá wà lọ́wọ́ tó bá ń bẹ̀ mú tà náà ní kó bá wà lọ́wọ́ olú ẹgbẹ́ ìgbà ní ní ìrọ̀mà. yóò yìnà tó bá lọ wọ ẹsẹ̀ ìsìlá lọ́wọ́ á gbé àlùkò àlàwà ìgbà lùsùn ẹgbẹ́ tó ń tọ̀ àlùkò àwọn ìgbà àlùkàrà. lórí ẹsẹ̀ ìsìlá mi wọ́n á lè mọ ìṣúná tó bẹ̀rẹ̀ lórí kò ní kí wọ́n ń pè é ìṣúná lálùbàrà.

bó láti máa dàdó ọlọ́pàá láyà ìjọsí báàgì àgbàlá ìjọsí báàgì tó ìjọsí ló sàkàlẹ̀ ẹ̀ka lẹ́yìn orí tó kọ́ sùn lórí ọ̀ṣun sún àwọn ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀fọ́ àìsàn ọmọ sún àkókò ní ọ̀pọ̀ àìsàn. Lórí ọ̀rọ̀ máa ń lọ sórí náà lórí ìbàdàn láti ìyẹn ló wá pàdé ayé lọ́kùn yìí pé lọ́sà máa yà tó wá wọn là táyọ̀. wọn à ní gbàǹkà lẹ́nu sọ́dọ̀ wọn wà ní ìwà ìwà sọ́dọ̀ àwọn ọmọ rẹ̀. ẹ̀tọ́ tí a lè ká lọ orúkọ ní kò kí ikú mọ ìgbàlá àdúgbò yìí. àdéhùn ṣe ẹgbẹ́ mi ò fojú rí ọlọ́wọ́n bá tẹ ẹ̀yìn pẹ̀lú ẹgbẹ́ káwọn tó kù. àdéhùn ìdájọ́ ọ̀gá sí ipò ewu lọ́jọ́ mi. ọ̀wọ́n ẹni tó bá ti gbé kọ́tàlá nàbí ìjà ọ̀pá ní ìdọ̀rọ̀ àwọn kọ̀tàlá kú nàbí ìjọ. bàbá mi ń lọ pa ẹ̀rù ìdè bá sọ dáadáa àti sọ̀rọ̀ àyọ̀ ẹ̀sán mẹ́rin ní ẹ̀ka tuntun rẹ̀ lọ́kùn lọ́kọ̀ àbáyọ̀ báyìí. ẹ̀yọ́ lọ́nà sọ̀rọ̀ àyọ̀ ẹ̀sán mẹ́rin ní ẹ̀ka tuntun rẹ̀ lọ́kùn lọ́kọ̀ ìgbàdo wa kàkà ní sọlá àjọ ẹ̀fà tó ní ẹtí kò ní ìwà ìtọ̀lọ́ òun lé oṣù kó pàṣẹ ìtọ̀lọ́ àbá àtàkì ọlọ́kẹ́ lọ. ẹgbẹ́ wọn pàṣẹ ìyẹn tó wọ̀ yìí. ní pàtàkì púpọ̀ kí ni àwọn àti ọmọ náà lè ohun tí ìjà fi máa ń gbọ́ lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlórí ẹ̀sìn ní pé níjẹ̀lẹ̀ rí ẹ̀sìn tá lọ́wọ́. ìrọ̀pàdọ̀ ní bí ẹ̀rẹ́ lẹ́yìn lẹ́yìn ẹ̀rí tí a lọ àbọ̀ ní ẹ̀rọ ẹ̀rí kẹta nínú tọ́rọ̀ ọba ṣe fún yàn tàbí ìyàtẹ̀kùn ṣe fún yàn tàbí ìyàwó alọ́dọ̀ rẹ̀ bí ìyàwó ẹ̀yìn padà ní islam rẹ̀. ìrọ̀pàdọ̀ rẹ̀ ló sọ yìí. ní ẹ̀rọ ẹ̀rí kẹta kó wulẹ̀ nígbà náà kó wulẹ̀ nígbà náà padà sí yàn. tí èèyàn máa lè fi gbé ní ìtàjẹ ọkọ tàbí ìsìlámù ẹjọ fún aláàbò nígbà tí wàá ti gbọ́dọ̀ lọ sọẹmà nígbà tí wàá lè sọ̀rọ̀ nígbà tó níbẹ̀ tí ẹ máa ìdájọ́ ti máa lọ bí àgbàlá ọ̀sẹ̀ ìgbàlódé ló sì ti gbé àgbà ìgbòho bọ́lá ìjọba ìdílé àtọ̀dọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ìlú tó mùsùlùmí náà tí wàá ní káàbí pẹ̀lú rẹ̀ ìbẹ̀rẹ̀ tó mọ̀ tẹ̀lé ní lóbi à. ọwọ́ ilé ti mú làbá àwùjọ náà lọ àgbàtà mi ìgbàgbọ́ mi rẹ̀ lọ́la ẹ̀ bá ń tí ń jà kà ìrìnàjò ìjẹ́jẹ́ ìjẹ́jẹ́ ìjẹ́jẹ́ ìjẹ́ àwọn ẹ̀ka ara mi. tó bá dé ààrùn wípé nínú mọ̀ náà yóò ní ọ̀dà màlúù.

وصدق ما كان يعبد من دون الله إنها كانت بقوم كافر بالمنطق السلوكية والدين هو أن يصبح بالدين هو أن يحتاج بالدين دين يزور عن Olùdé ìtòlè fi àtúnṣe tọ́lọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ẹni tí ń jọ́sìn fún sí o lẹ́yìn ọ̀nà olóòtú tọ́lọ̀. torí bára àwọn ìgbè lọ́wọ́. Nígbà tí ilẹ̀ máa ń fẹ́ ẹgbẹ́ lọ́rọ̀ ó ní wà kò sí ilẹ̀ ẹ̀yìn máa ní ọ̀pọ̀lẹ̀. Ọlọ́run ṣàánú àwọn pẹ̀lú àtiwájú. Wà kò náà wà kò sí ilẹ̀ ẹ̀yìn máa ní ọ̀pọ̀lẹ̀ náà wà kò náà. Nítorí ti máa ní ọ̀pẹ̀lú fún wà kò sí ilẹ̀ ìmọ̀lẹ́gbà ìjọba àwọn ọ̀pọ̀lá. Yorùbá náà Yorùbá ìlànà ṣùgbọ́n wọ́n ti yìí mà lọ́nà fún wọ́n gbà ní gbogbo tí ọlọ́run sọ kò sí fún ìgbẹ́ ọ̀. lẹ́yìn tá a náà kó lè fà olùwà kó na mùsùlùmí làwọn aláàbò kò tó ní. tó ẹ fẹ́ islam àti ìmọ̀ pẹ̀lú sẹ́wọ̀n lòdù obìnrin ò ní gbàgbọ́. ẹ̀rù tó bá mi lọ lọ́wọ́ ló ní wákàtí láwùjọ máa sọ ìmọ̀ ìlànà pẹ̀lú Sulaiman yìí pẹ̀lú Sulaiman Islam bẹ̀rẹ̀ ilé ọba Islam wà dáadáa bóyá adélọ́wọ́ àbá àtẹ̀wọ́ bóyá adílẹ̀ àbá àtẹ̀ bóyá àwà lẹ́kọ̀ọ́ gíga àbá àtẹ̀wọ́ gíga lórí pé náà wà bá àtàkùn àkọ́nà àdúgbò àkọ́nìkọ́. náà àyùkọ́ láti lè gbàgbọ́ lórí wà lọ́wọ́ àdúgbò ọ̀gbọ̀n. لقد وصف النبي صلى الله عليه وآله وسلم على أسد حاج وصف عليها نبي قط ونود على صلى الله عليه وسلم مسلمين يشيعون بعد والبيتي وما يحتاج الى قطع لما ما يغلط مع من فتره من رجع ìyá àdàbí kọ́kọ́ dáwọ́ dúró náà. kò sáà dábì máa nígbà náà dípò síra pàwọ́ wọn máa ń síra àbá ìdájú òkè. kọ́ ló máa ń fi fáwọn èèyàn kan tó ń wá bá bàbá rẹ̀. àwọn bàbá àti wọn tó ń wá bá wọn àwọn yẹn wá ní ìrọ̀lá agbẹ́rẹ́ bọ́ọ̀ ló ṣe àwọn tó nígbà náà wọn àgbà fẹ́ẹ́ kan pé gbogbo wa lọ́la bí ẹ̀ máa kọ̀ ọ̀sà lọ. Wàjà ìfòkọ́ ni báwọn ọkọ̀ báwọn ọkọ̀ mi yìí lẹ́yìn ìṣàkóso ẹ̀dá láàrin Muhammad sallallahu alaihi wasallam. Ó ní pẹ̀lú òkúya dàbí òṣòkúya. Tó ní òṣòkúya láàrin òdodo àtìbàjẹ́ ẹ̀yà máa wọ onígbà tí òdodo ìdí ọ̀fà mọ ọkọ̀ bíbí ìbẹ́lẹ̀ ìwá ní ìwà wà dàbí. Bàbá dá lọ́sọ̀ ọmọ dá lọ́sọ̀. Nígbà tí àwọn bá lọ bẹ́ẹ̀ sìn ọ̀nà lọ́mọ ẹ̀ lọ́kọ̀. Àbúrò àgbà ìgbà Ìsìlámù ọ̀dọ̀ ìyàgbà Ìsìlámù ọ̀dà ń bẹ̀rẹ̀ wà dà bẹ́ẹ̀ náà yẹ kọ̀. Tí wọ́n ọ̀dà ọ̀dà wọn lè wọ́n dà wọn. Àbúrò àlọ́kọ̀ حتى يجعل الرجل يرمى عينه أو ولده أو أخاه كعبه ọdún yẹn lọ́wọ́ yóò ní ìfúnpá náà máa tẹ àná ẹ̀yìn sọ yóò lọ wọ bàbá rẹ̀ ní bàbá rẹ̀ tẹ̀lé ẹ̀yìn lọ́wọ́ yóò ká sàmù ọmọ rẹ̀ wọ̀ tẹ̀ ẹ̀yìn lọ́wọ́ ká sàmù àmú rẹ̀ bí wọ́n yẹn lọ́wọ́ bàbá àwọn bàbá àtọ́wọ̀ yàtọ̀ àwọn ọmọ yàtọ̀ àtọ́wọ̀ yàtọ̀ بأقله وموتي وعامتي أنا لم نشوف بلغنا الله يسمى ولا أعلم أنه كان هذا دخل يرحم الله ما يشاء ومن لا تقبل يومه يوم الله ما بعد ذلك يوم ما بعد ذلك يوم الله ما بعد ذلك dàrá ń lọ ẹ̀rọ ìlú tí ọmọ ìlú àwọn àfihàn ní wọn mọ̀ wọ ọ̀rọ̀ tó fi là á ṣe. ẹ̀rọ àfihàn máa tẹ̀ ní àdúgbò máa tẹ̀ ìlú ìjọ wò làwọn àti òkú péye nípa àwọn bàbá wa tí wọ́n ti lọ ní ìjẹ́ owó. àwọn àwọn ọmọ ọmọ ilé lọ ní ìjẹ́ owó. ó dà jẹ́ ńlọ ọ̀dọ̀ àwọn obìnrin ẹlẹ́kọ̀ọ́ ẹlòmíì lọ ní ọ̀dọ̀ sákẹ́tà ẹlòmíì yọ ọ lọ lọ́dún báyọ̀ ló ń tẹ̀sí àti ẹnu méjì ló bẹ̀rẹ̀ ayọ̀ ọ̀yà àdúrà nìkan ọ̀yà àwọn ẹ̀rọ wọ̀nyí àwọn ọmọ yẹn ọmọ àwọn ọmọ yẹn ẹ̀rọ àwọn ọmọ ọmọ yẹn wọn àlẹ́bí wọn àlẹ́bí wọn náà àyà tó ra wọn jáde o ẹ̀rọ ti bẹ̀rẹ̀ tẹ̀. ìfọ̀ àwọn báyìí jáde àwọn àyà yọ̀rọ̀ àwọn jáde náà kò yà wọ́n jáde. yà á lọ́ba nígbà tí wọ́n lọ ọlọ́run ṣàánú ìyàwó ó ní bàlá àkọ́kọ́ àìsọ̀wọ̀ nígbà bàbá dé látara lóru ìwé ìrònú wà nínú gbàdá ọmọ tó wà nínú àná tàbí bàbá òun wà tẹ́lẹ̀ pé ọmọ ìdíje ojú ọjọ́ làásọ̀ wọ́n lọ́ọ́ yá ńlá máa ń ṣàlẹ́ ìmọ̀ náà yóò sì wà pé kí ẹni tó ń ti bẹ́ẹ̀ yóò máa ń ní bàbá ẹlẹ́kọ̀ọ́ ẹ lápò ìgbà ìwọ lọ. lẹ́yìn wọn bẹ̀rẹ̀ ní láyé wà láyé ìgbà ọmọ ní wọn pẹ̀ mo ń tẹ̀sí ẹni sùn ní òkè máa ti pẹ́ lórí láti ní sùn nílá lọ́wọ́ máa wà láyé ìgbà àti ọmọ kan. bẹ́ẹ̀ láti àwọn ọmọ àti ẹ̀kọ́ kọ́lọ̀kọ́lọ̀ àbẹ̀ wà á nà á lè láti ìkọ́ يقولون عندهم صدور ربنا لنا من أزواجنا وذرياتنا قرة أعين صعب àwọn ìyàwó wa nínú àwọn ọmọ ní ìtò ojú inú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àbá wọ́n ní ìtò ojú tí wọ́n gbà yẹ àwọn tí nínú àwọn àlejò nínú àwọn àwòrán pé àti ikú wọn ní kò ṣe kò wọlé. inú ìjọ pé pé kíkà lóko wa náà láti ogun máa ń tẹ̀sí ọmọ wa láti kékeré. nínú bí àwọn ẹgbẹ́ ọmọ ẹgbẹ́ sì ló ti dọ́jọ́ pé àwọn ẹ̀kọ́ ẹ̀sìn kan àdéhùn ọdún ọmọ ọgbọ́n ọkọ̀ ó sì jẹ́ ọ̀gá méjì ọmọ tó náà ti dàgbà tó ti dá ọjà bàrà nílẹ̀ tó wọ́n kò tó lẹ̀ sọ́nà wọ́n lọ náà ti là ẹ̀ láti là kọ́ ọ̀nà ọ̀nà ìgbẹ́. ọdún kejì ọdún kejì tó ti ta pọ̀ yorùbá wọ́n ní ọ̀nà lọ́kùnrin kọ́ ọkùnrin ọ̀nà wọ́n ní kéde ọkùnrin wọn kọ́ ọkùnrin wọ́n náà ti dáná láti ẹ̀. ọ̀nà yóò padà ká tó ń jọ ọ̀nà náà wọ́n mọ̀ pọ̀. lọ́wọ́ ẹ̀ kó ló di pé wọ́n bá lọ́nà fún ọ̀rọ̀ ìgbé àwọn ìdákú òòlù mọ̀tò owó òṣèlú wọn lẹ́sìn ó ti jẹ̀jẹ̀ láti kékeré ìdúdú ojú lọ máa ń pa ọmọ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́wọ́ fà mọ́ wa lẹ́yìn ó sì àwa náà ló ti dúró ìrọ̀lẹ́ ìdúdú ojú ìsọ̀rí táwọn bá sọ yẹn táwọn bá sí ìlú kẹfẹ́ ààrùn wọ́n ní ìdúdú ojú tó wọ́n gbà lẹ́yìn ìlú ọ̀pá náà sábìlà náà ní àdúrà rẹ̀ ọ̀sọ́ ti yá ìdúgbò ọ̀pá òfin ní tẹ̀. Èmi náà máa dábàá nípa àtẹ̀lé nígbà tí wọ́n á jìnnà lé ọ̀rọ̀ tó lọ́dọ̀ ẹ̀ àmì ẹ̀wọ́n lọ́dọ̀ ẹ̀rọ máa ń rí ara ní àjọ àjì ẹni tí ọ̀rọ̀ bá fẹ́ yàrá tó ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rọ mi ń gbẹ̀kẹ̀ tó. nígbà wọn mú ọ̀rọ̀ yíyà láti ẹ̀rọ rẹ̀ lọ́la ń bá ìdìbò ojú ẹ̀wọ̀n obìnrin obìnrin ìdìbò ojú obìnrin ló lẹ́sìn wà lára rẹ̀ wọ́n pàtàkì ju ọ̀pọ̀lọpọ̀ táwọn obìnrin náà pàtàkì lọ gbọ́dọ̀ táwọn obìnrin yẹ sí yẹ bàtà àdìbàdì. gbogbo lẹ́yìn ìlọ tó fún ọmọ àdáadáa fún àyíkẹ́ ọmọ àyíká ẹwà àdúrà ní ìdáàbòbá àwọn àdúrà ní ìwọ́n làbí ní ìwọ́n làbí ẹ̀jọ́ ní ìwọ́n nà oríṣiríṣi àdáwò. wọ́n gbàgbọ́ pé àti ẹ̀dá kìí ẹ̀mí àwọn àwọn àbáṣá lẹ́kùn. wọ́n sì máa lọ wọn nílẹ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ pàtàkì ẹ̀sìn ló lórú bàbá yà ọ́. Lọ́wọ́ ẹgbẹ́ tó máa fi ọkọ̀ fún ilé ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ nínú ìlọ́wọ́ àti òun ẹ̀ ti ràn lọ́wọ́ ní Pẹ̀lú àwọn òun ní ká àwọn oṣù káwá láti ẹ̀sẹ̀ta lóde ní káwá láti àwọn òṣìṣẹ́ ló ti jẹ́ rẹ́díò ní wọ́n ti jẹ́ fáínọ́ọ̀sì nìkan. Ṣùgbọ́n ẹ̀rọ ìgbà àwọn ti jẹ́ ọmọ ọwọ́ ìwọ́n lọ́dọ̀ wọn lóṣù mẹ́ta nínú òwò lọ ọkọ jẹ sùn ẹgbẹjọ ní ẹlá ẹwọ lọ ẹwọ lọ ẹwọ ẹwọ lọ Ẹgbẹ́ ẹgbẹ́ lájọ́ sí, wọ́n á lọ́wọ́ àti ìlọ́jú náà lọ́wọ́ ń lọ wò ó wà lọ látọ̀ rẹ̀. lẹ́yìn àná ìwà àmì ọkọ̀ yóò wá bá lọ́wọ́ wáyé ìyàwó ìwọ̀n àbí bẹ́ẹ̀ ni wọ́n tó dájú ọ̀pọ̀ ìwọ̀n ní wọ́n tó tó tó lọ́wọ́ àpọ̀ ẹ̀yẹ náà tó wà pọ̀ tó wà lọ́wọ́ báyìí. èyí ò ní màtí máa lọ sí ọdún máa ń lórí wà. Ẹ inú bẹ̀rẹ̀ ayé òṣèlú inú bẹ̀rẹ̀ àgbà ní bẹ̀rẹ̀ tó ní kí yọ̀bọ̀ yìí lọ́wọ́ àdúgbò lè lè lè máa rí tó máa ń nínú àwọn ìgbà ẹlọ́rọ̀ máa ń àárọ̀ pẹ̀lú àwọn dáadáa ìyàwó wọn lẹ́sìn lẹ́sìn ọlọ́run olórí ìdìbò kan lọ orí ètò gbogbo orí ètò gbogbo. láti ṣe ọlẹ́ èwo ni wọ́n wà máa fi àárọ̀ ọjọ́ wọn báwọn náà ṣe. ìgbà tí bẹ́ẹ̀ ni bàbá àti ìjẹ̀sìn ìyàwó bá papọ̀ ṣe àtọ̀ lọ́wọ́ yìí. àwọn ọmọdé àwọn ìṣẹ̀lẹ̀ látara abẹ́ wọ́n jẹ tuntun ìdàkejì ẹ̀ ní àlékà wà ní títí ojú àwọn èèyàn ọ̀nà ọmọdé tó mọ́tò ńláńlá níbẹ̀ ní ayé ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ̀ máa ń yẹ kankan ètò tó ojú àwọn èèyàn ọ̀nà ọmọdé tó sòkò ọmọdé bá kú. ìlú àwọn tó ìgbọ́dọ̀ bá bí ọmọ àwọn rẹ̀ bá wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe ìdílé tó máa ń lo ọ̀nà ọ̀gá aláwọ̀ bàbá mi ò sí àná wọ́n bá ìlú wọn ní kékeré lọ́sùn tó bẹ̀rẹ̀ ṣé ń fa ní dáadáa láwọn ọ̀rá yìí ìwọ́n tó wá ń tẹ́ wá tẹ́ bá náà wọ́n á dà lọ́dọ̀ ọ̀gá á jọ lọ́wọ́ áà ọ̀nà tẹ́ ẹ bá rí ààrẹ ìdájọ́ ọba àti ìmọ̀ ẹ̀gbẹ́ dáhùn sáré.

nígbà tó ń sàmú sàwálà ọwọ́ sàmú wá nígbà tó wá pẹ́lú fún ọ̀rọ̀ àmọ́tò wọ́n wá ní ọ̀rẹ́ ìfẹ́tẹ̀ náà bá wò onígbà tó àwọn ọmọ ilé tó fún àdánwò ló wà lọ́wọ́ àwọn ọmọ àmọ́tá ìtò bẹ́ẹ̀ tó fi yé bàbá ẹ̀ máa ń kọ́ láti wọ́n ìlú pé ìpínlẹ̀ ọkọ̀ọ̀kan ìfẹ́ lọ sí ọ̀pọ̀ náà rẹ̀. nínú ọ̀pọ̀ náà ìtàwọn ìyá ń pè ìgbà yìí pé à ọlọ́run ti lọ́ọ́ dáná kí ni bá jẹ́ wọn máa ọmọ tó lẹ́sìn òun lọ́mọ ọmọ tí ó lẹ́sìn àkókò bí lẹ́sìn rádaràdà lọ́wọ́ láti lọ́ọ́ sàmì ìgbà yóò ṣe wá ní ìdúró tó wà wọ̀ bí wa yóò ṣe àwọn ọmọ wa ní ìdúró tó wà káàdà ọ̀sán ọmọ wa láwọn ọmọ wa á nílé ìwọ̀sán ìwọ̀sán àwọn ẹgbẹ́ rẹ̀. نعم Thank you. máa jẹ ọkọ àtàlẹ́ rẹ̀. Àwọn afáà ti rí ẹni tó kù jẹ́ ẹni tẹ̀lé. Ètò ni wọ́n bá tẹ̀lọ́ ẹni wọ́n àwọn èèyàn dáwà lásìkò lásìkò yẹn gàgàgà pé lásìkò tó máa ń sọ̀rọ̀ àlejò yìí. tó àtúntò máa ń gbọ́ ọ̀dọ́ lè tó báyà ló máa ń gbọ́ ní pé wọ́n máa sọ pé tábà wà ń gbọ́ ní. àtàrà kéde ẹ̀ ṣàwádìí ṣàwádìí tábà ṣàwádìí ṣàwádìí tábà ló ń káfí tó di áfírí. tó ah. àwọn ọ̀rọ̀ yà á máa ń pọ̀ ní pé ṣé násù bẹ fún yẹn náà ká báwọn afá nìkan wò ṣe látọ̀dọ̀ wọn. yàrá ìlú ṣẹlẹ̀ tó pé abẹ́lábá ló sọ̀rọ̀ náà wọ́n ní ọkùnrin ti di mara àwọn lọ wọ́n ní ọmọ pẹ̀lú wọn jẹ́ ní àtẹ́ta àdá ẹbí wa ni màtá yóò bá tẹ̀sán nínú oúnjẹ àti sáà lóṣù. àdókò rẹ̀ gbà. Ìjọba ilé ìjọba ni ọ̀tá kan sí. Ìjọba ilé ọ̀tá ní ilé kan. Ojúṣe rẹ̀ ní ibi àdéhùn kan wá lórí àdókò ọ̀run ní ilẹ̀ lọ. Àdéhùn ni ìdí ìjẹ́ kan ti di ìwà rẹ̀ lọ. Ìjọba ilé ọ̀tá ní ìgbà wà tàbí ní ìgbà wà àdéhùn ìgbè wà àdéhùn àbáyé. Ó sì wà pé ìwà ọ̀rọ̀ yìí kì í tàlàyé àmàfà àdéhùn. ní ìgbàsọ ọ̀pọ̀ sí àgbàdo sí àti ìdàgbé wọn kò sọ. ṣùgbọ́n wà ní oṣù ọ̀pọ̀ bàbá yẹn ló ń bá wà pẹ̀ ó sì wà tó ìbá rẹ̀ wọ́n ní ìṣẹ́ bàbá rẹ̀ wà. àyè ìlú sọ bẹ́ẹ̀ ìṣe ọ̀rọ̀. bí wọ́n sọ yẹn wípé àwọn àṣà àyè ìlú ní òsì bá yóò wò dàwà àjì bẹ́ẹ̀ àwọn àṣà àyè ìlú kò sọ lápò àjọ lápò àjọ. ìwà ẹni tó ń fẹ́ dàwà àjì ọ̀yà lọ́wọ́ ìjọba ọ̀gbọ́n ọ̀yà ọ̀yà tó àwọn tó bá ti lé pé òun wà yíká yíká yíká tó ṣe nígbà kan wọn tó bá dé àárín nígbà pàtó ọ̀yà ọ̀yà tó kàwé ọ̀yà ọ̀yà tó kàwé nígbà pàtó ọ̀yà tó kàwé ọ̀yà tó kàwé ọ̀yà tó kàwé àárín báyìí. Yóò tó yẹ kó wà láàárín ìtẹ̀gẹ́ ní ìlú ìmọ̀ sáyẹ̀nsì àwọn tí òun wọn láti rí bàjẹ́ tí ọba tó dá ìlà òun wọlé ní bá ìgbẹ̀tọ̀ máa lẹ̀ ní bá tó sọ̀rọ̀ àkàtà lọ́sùn ní àwọn ọkùnrin àlàyé àwọn àpàtì bá fi sílẹ̀. tí ọba tó ń fi ibi tí òun ló máa ń ta àtọ́wà òbí ní káàkiri wọlé lọ́sùn òun yọ yóò fi lè fi wọ́n ní àná. òun ti rẹ̀ kékeré ti rẹ̀ tó bá ti ń gbé òun tí òun ló ta àtọ́wà bá débẹ̀ tó bá dé àjọ owó kíni àti òdìdí àti ìyá ìmọ̀ ẹ̀yọ́ fà á máa àrẹ̀ tó wà. Sára ìdòtí táyà ní ẹbí ò lẹ́kọ̀ọ́ bí ẹ̀rọ ńlá. Sọ́yì tí ó bá ti lè mú kúrò ní ara àdúgbò ìyàgbẹ́ ẹ̀kọ́ mọ́tòkè àgbà ẹ̀yà. Wọ́n bá rà yìí. Sọ́yì tó bá ti lè mú kí tí ó rò ní kíkà àìsàn wà ní lẹ́tọ́ máa ti ta àwọn abíyá ẹ̀jẹ̀ nígbà. Ṣé ìyá ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ láì sí ẹ̀jẹ̀ òbí ẹ̀ máa yọ lára òbí ẹ̀ máa yọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ló wà ní ìdí ara rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yẹn. Yóò lé ètò ìdí ara rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ níbi ẹ̀ ní owó ọ̀sẹ̀ wà sí yóò fà á. Mọ̀ọ́bá la yìí ti ní àwọn àpamọ́. Àtúwò làá ń rà ní ìgbà tí òbí sọ́wọ́n tí wọ́n wọ̀ ní àárín sọ́wọ́n rẹ̀. wọ́n ti gbé ebi tí ó wọ̀ ní sọ́wọ́n rẹ̀ àárín sọ́wọ́n rẹ̀. tó bá ti dé tí ó wọ̀ ní agbára tó ti di ìgbà ìrọ̀lẹ́ ìgbòrà parí. tó bá ti dé tí máa ń tẹ̀lé ẹ̀gbọ́n tí ẹ̀gbọ́n tó yẹ kó táìmù tí ọ̀rẹ́ tó ti jẹ́ ọmọ tó ti dìbò máa ń lọ kárí ìlú ìdókòwò sí ara rẹ̀. Bí ẹgbẹ́ yọ lẹ́gbẹ̀ẹ́ ti lè ní máa tẹ̀lé mi. Ẹ̀sẹ̀ tí ọ̀rẹ́ báyìí yóò kọ̀kọ̀ sí yóò lè báyìí yóò wà máa lọ. bí ẹ̀sẹ̀ mọ̀tẹ̀ láti di ọ̀rẹ́ fi kún ní ọwọ́ àti àkọ́bá tó tó yé ní ojú rẹ̀ àti omi ní ojú rẹ̀ àti ojú rẹ̀ àti ojú rẹ̀ fẹ́ lọ́wọ́. Bóyá, bóyá, nípa ìṣòro àlàyé, ẹ̀dí èdè tuntun ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀.

ẹjọ́ àti àmàlàyé ìsìlámù dáyé ìsìlámù ọkọ dáyé ìsìlámù àyè ìmọ̀ràn àdàmù náà. ẹni tí a nà ó kò bá láyé ó bá láyé ó bá ìsìlámù láyé ìdókòwò àmà ìsìlámù ẹni tí kò bá àmà ìsìlámù ṣé ìdìbò sàkè ìdó ìjọba ìròyìn ìsìláàmù ni ọ̀dọ́dọ̀ rẹ̀ lálàyé mi pé ìsìláàmù bẹ láyé ìlọ́kùn ti fi wà ìwé ń tọ̀ ìdájọ́ àrùn ìfàsọ̀rọ̀ ìwé ìdájọ́ wà ìyẹn tó báyìí fún sàkè ìtòrú pé pé ìjọba pé àlè ẹ̀rọ bàbí mi láàárọ̀ ìsìláàmù lọ́rọ̀ yẹn wà ká àwọn ìyàtọ̀ ní wọn ni wọ́n á fi wọn lè bí wọn bẹ́ẹ̀ sọ báwọn sọ bẹ́ẹ̀ àwọn yẹ o ti di gíga ní wọn ti lọ wọn ní wọn lọ sájà rẹ̀ o lè yẹ tó yẹ ọ̀sẹ̀ àwọn ẹni tó lè bá wọn bí ẹ bá wọn sùkú wọn bá sùkú láwọn jẹ́ ìjọba káwọn lọ wọn lè wọ́n mọ̀ sáà. eléyìí èsì bèbè tó kù lọ́wọ́ àtọ́ká tó tó yẹ. olùkọ́ dáhùn lórí ẹ̀